máa lé o wọ́n máa lé o àwọn ìjòyè yìí máa lé o. àjàǹtí ele. wọ́n máa lé o. àjàǹtí ele. wọ́n sọ fara ìlú. àjàǹtí ele. pé tiwọn làwọn ó ṣe. àjàǹtí ele. wọ́n gbàgbára tán. àjàǹtí ele. wọ́n jíwó onírí. àjàǹtí ele. wọ́n jíwó aláta. àjàǹtí ele. wọ́n tó gbẹ̀yìn gbàrìbá. àjàǹtí ele. ìyá ń jara ìlú yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn àjàntì ilé.